صلاة الإسلام على وعلى آله ومن والاه إلى يوم الدين أما بعد الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه المشور قال يصنف حفظه الله الموالاة والمعاداة في عقيدة أهل السنة والجماعة قال وقال تعالى لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء فأننا قرانا من الآية وأهل السنة والجماعة يعتقدون بأن عقيدة الموالاه والمعاداة من الأصول المهمة في الدين وركن من أركان العقيدة فلها مكانة عظيمة في الشارع تنطبق في وجود كثير أولا أنها جزء من شهادة التوحيد لا إله إلا الله فإن معناها البراءة من كل ما يعبد من دون الله عز وجل كما قال الله تعالى أن اعبدوا الله واجتنبوا الطاغوت ثانيا أنها أوصف روح الإيمان وشرط في صحته قال النبي صلى الله عليه وآله وسلم أوثق عرى الإيمان الموالاة في الله والمعاداة في الله والحب في الله والبغض في الله والحديث مخرج في السلسلة الصحيحة وحديث صحيح ذلك أنها سبب تذوق القلب حلاوة حلاوة الإيمان ولذة اليقين قال النبي صلى الله عليه وآله وسلم في حديث اتفق في روايته أبو هريرة قال ثم روى منهما خلق كثيرون قال ثلاثة من كل فيه وجد حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواه ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن قدم الله كما يكره الرزق وقلت هو الله ọlọ́ọ̀gbà láti àdúgbẹ́bù ìlànàgbà tí ọ̀pẹ́ tó sí gbèsè rẹ̀ ọlọ́ọ̀gbà ní ọlọ́ọ̀gbà ní pàdàkọ́ lára lẹ́yìn tó ti gbà ìgbà náà kọjọ ọgbà rẹ̀ ìjọba rẹ̀ يبدأ تشتري كتابة الفاتحة وأشهد كتابة الفاتحة تمام ìrìnjẹ́ mọ́sùlùmí tí se kó lera ìṣèjì ìrìnlẹ̀ èèyàn ìrìnjẹ́ mọ́sùlùmí tí ọba kó lera ìṣèjì ìrìnlẹ̀ àti iṣẹ́ ìkìfẹ́ àti kìfẹ́ nínú kí bàbá ní ìfẹ́ ìkìfẹ́ lọ́kàn àti iṣẹ́ ìfèrí àti ìfèrí gbogbo ọ̀rọ̀ bí ìwé wá ti tó wọ́n wà rẹ̀ ìwé ìṣẹ́ bá wá pé ọlọ́run sọ àwọn ọmọ ọlọ́run fún ìlà ká fẹ́ràn ìfèrí tó wọ́n wọ̀ ọ̀gbọ́n ká fẹ́ràn iṣẹ́ ìfèrí fún wa. ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكبر إليكم كفرا ويحييكم الأسئلة ẹgbẹ́ tó ọgbẹ́ ẹkùn ìlú gbígbà adáṣe máa ń mú ìyàn ṣe tó òun ni bí ìyàn bá ṣe kó ìra aṣọ ìdìbò tó àwọn iṣẹ́ tí yóò ní kà fún oní púpọ̀ ni wá fẹ́ràn lẹ́yìn gbá ọ̀kan náà kì í jẹ́ kí n jèrò tọ́lọ́pù àwọn nígbọ̀ yọ lọ́gbà tó kọ́ ọ̀dọ̀dọ̀ ọgbà tó wá fẹ́ràn dé ẹgbẹ́ wá fẹ́ràn tó kù ẹgbẹ́ wá fẹ́ràn tó kọ́ ó fẹ́ràn ìṣẹ̀mọ̀ kan ìdí lẹ́kùn bá ti fẹ́ràn wọn tó ní wàá ṣe orí kòránì kan mọ́ wọn náà mọ̀ ìdí wájú láìpọ̀ wọn ìyẹn máa ń wà lórí bí tí ò ní mọ iye àwọn àgbélé ṣùgbọ́n tó bá débi mo parí ẹ̀ ní kàṣẹ tó ń ṣáì. Wọ́n náà ti mẹ̀ ní ó tẹ̀lé ní ìdí tí ó burú bẹ́ẹ̀ ní ìdí tó lẹ́ ìdáàmú. Orí Jésù ti náà ni wọ́n wà lórí ìbára ìlẹ́jì torí ó ti gba owó lákàrà. Ayé sì rí ààyè sí ìwé ìtàn ọ́ọ́dún sí ọ̀nì bàbá bàbá ìṣẹ́ra wa. Àlùsọ̀rọ̀ kọ̀ọ̀mọ́sí. Ṣùgbọ́n ìjọ àwọn ọba ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ kan pọ́blẹ́mù tí ibi tẹ́lù bí èṣe pèsè rí ìgbà ti wá tó bá ìlọ́kàn wọn kí láà fẹ́sùn bá jẹ́ ìrírí ọlọ́mọ ara rẹ̀ àpẹjọ́ ló lé gbogbo kékeré láìsí fọ́dà láìdá pẹ̀lú ìlú ti ṣùgbọ́n àwọn kan wọ̀nyí èdè mo bá ti tara pọ̀ tó yóò gbé ọjọ́ bí ìlú àsìkò rẹ̀ nǹkan tó sàánú ẹ̀ láti yára lọ́wọ́ tọ́lọ dáadáa tó sì bẹ̀rẹ̀ nígbà ìdàpàdé lọ́dọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ ìgbékúnlẹ̀ ìgboro máa fi bẹ̀rẹ̀ ọwá tó ilé ìlú kàlélé ilé ìlú kàlélé àìjẹ́bẹ̀ ìyẹ́wò tí wájú ọlọ́dọ̀ ìgbẹ́ kò bá àìjẹ́ náà nìkan wí ó bá bá àwọn ìpọ̀ ọmọ tó wí àìkáfíìsì ká sàmà ara wọn kéṣù mọ́bà ìlàgbà ẹ̀lẹ́wà lẹ́yìn a máa sọ ọ̀rọ̀ pẹ̀lú ìgbọ́lọ́gba tó súnmáwò ìgbà tí wọ́n palẹ̀ mọ́ sí àwọ̀ rẹ̀ kò sí náà ìdáná ara lójú ta màtẹ́lẹ̀ ẹ̀tọ́ màtẹ́lẹ̀ rẹ̀ létí ẹjọ́ ọ̀gbọ́n ẹ̀tọ́ náà náà létí kó lè jẹ́ kó lè tó wà ní ọ̀rọ̀mọ̀bọ́ mi gbogbo àwọn àjọ ṣe ọlọ́run jàgbá sórí nínú ọ̀rọ̀mọ̀bọ́ ọlọ́run ti di ọgbà ọ̀rọ̀ ẹ̀ wá sí bí à ń sọ àwọn nǹkan adéhùn nílò ọ̀tọ̀ ọlọ́run ọba ti fẹ́ràn nǹkan ẹ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ ẹ̀rí ọ̀tọ̀ ọlọ́run tó bí ẹ bá ti ṣe kórìíra àwọn nǹkan ẹ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe súnmọ́ lọ́tọ́ ẹnìkan wa mọ̀ bẹ̀rẹ̀ tó yẹ kí ọpọlọ tún wá yóò rọrùn ká máa rí nǹkan yìí kiri ọlọ́run fẹ́ ṣe táwọn wo ní ká mọ ẹni tó dára lọ́sẹ̀ tí ó ṣe kí ni ó ń ìgbà tí wọ́n bá ní àá ah, ó lè fún mi láti ṣe ibi irú situation tó wà yẹn òun náà lọ́lọ́run ti gbé ní kí n ti ń ṣe dáadáa jáde ẹjọ́ gbé nàìjíríà ẹjọ́ gbé ayé ẹjọ́ gbé lọ́nà ẹjọ́ gbé nàìjíríà ìwọ́dé ọ̀hún òkú eléyìí kọjá lọ ń wo lẹ́lẹ̀ àwọn ìpí ìwọ́ fi sórí tó wọ́n fi sórí gbogbo gbọ́nìkan lówó ẹ̀sìn gbá níbi ní gàmjámáà ìjọba wa gbọ́ ara ẹ̀ tó ń pè ní àwọn àtẹni lóló wà lẹ́gbẹ́ lówó ìjọba náà wù mí kálí ìdìbò kan lé ayé ọlọ́run ti máa ń ṣe yìí èyí tó tẹ̀lé òbíọ́dọ́ wà gbé agbègbè màrí aṣọ ọ̀tánà náà fi gbogbo àti olówó àtẹ̀sí òkú tó ti jọ́ yẹn ẹni wá wà ní ìwẹ̀ àbí ọgbẹ́ ẹwẹ̀ lọ́gbà ẹjọ́ rẹ̀ kí mo fi ọgbẹ́ bọ́ọ̀lù lẹ́ gbogbo ìwọ̀n nìkan ní ìwẹ̀ bàdá lọ́gbà àwọn ìjọba aṣọ ìpamọ́ kan lábùkù kó sànù a àánú sọnù àwọn olóbìnrin ilẹ̀ àwọn àtọ́gbà pé àdìsọ́kà ipe táwọn abáwọ̀sùn ló ṣe káàtì máa kó ìlà kékeré nínú ìpìlẹ̀ nínú ẹ̀sìn ní òkú tàbá sọ pé ìpolíra kèfèrí àwọn mùsùlùmí tó bá ń jẹ́ kèfèrí náà kò lè ọmọ náà àkọlùdájú kájá àjọpẹ́ ẹgbẹ́ kèfèrí ẹni tó dì mẹ́ta èèyàn tó kun èèyàn tó sì ń lò ń gbọ́ ọlọ́gbọ́ ó kun èèyàn gbogbo ní àdẹ́gbọ́ èyí sì ṣe ní lójú náà lọ ní wa ìyẹn ìyá àwọn gbogbo ọmọ ìyá wọn náà yìí à ìrọ̀rùn bí ẹ̀ bá pe wọn lọ́pàá sáyé kó wọn náà kọ́ dàgbẹ́ ìjọ yìí tọ́rọ̀ ẹ bá ti yẹ ní pé ó kì tó ń ṣe ní oníjẹ́ ògbà àti tó bá yẹ pé kìí ṣe kò ṣe rúra àwọn èèyàn wá bú èyí tó ń hàn láyé ọlọ́run ní ìjẹ́ ti ṣe dáàbọ̀ amọ̀dúgbẹ́ fọlọ́run ọlọ́dọ̀ kò má jẹ́ kí nǹkan yìí wà láéláé ẹ wá bí pé kí ní ọjọ́ ti ṣe owó náà lẹ́bi wá ẹ̀yìn náà ti ṣe ọjọ́ káwọn èèyàn máa fẹ́ràn yìí náà ti ṣe ọjọ́ wá kò pé jẹ́ nìkan yà èèyàn bí tiẹ̀ ẹjọ́ máa tó kọ́ sọ́sọ́láṣí ẹjọ́ máa tó kọ́ ládùúgbò ẹjọ́ máa àti sọ ọ́ ibi tí ó gbé lọ́wọ́ rẹ̀ ibi tí ó gbé lórí rẹ̀ èèyàn. gbogbo alákòóyìnrá ilé yìí ẹni tọ́kàn rẹ̀ bá máa bọ̀rọ̀ nǹkan ẹ̀wọ̀n aráwọ̀ yẹn máa ń fẹ́ràn nígbà tá a lè lórí wọn àwọn èèyàn fún ìlú gbogbo agbára pè ẹjọ́ lógo èèyàn mú ni wọ́n gbogbo èèyàn tó tó bẹ́ kọ́pì ìdòdó wọ́n tó bẹ́ kọ́pì ojú kú ọwá kú nìkan láyé pé ó jọ mọ́ bó ṣe wà ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ àwọn òjò bẹ́ẹ̀ ṣùgbọ́n ìbí títí ní sẹ́wọ́n gbogbo ẹni bá kú lórí bẹ́ẹ̀ àdúgbò yà gbogbo ẹni tí wọ́n náà fẹ́ jọ ọgbọ́dọ̀ kórìíra nǹkan yẹn lọ́kàn òun ni wọn náà dílé máa ń gbérù nǹkan yẹn wá lọ mọ́sálásí dáhùn pé tí wọ́n náà kórìíra ò lè gba mọ́sálásí ọlọ́mọdé rẹ̀ ọlọ́mọdé àjẹ́ kí ọ̀rọ̀ ìlú yé pọ̀ lọ wọn ẹ̀bá ní mùsùlùmí tó bá wo ẹnu ní yóò ọ̀rùn òkú òsùn lọ ni kó o jẹ́ ẹ̀sẹ̀ tó bá kú jù tó wo yìí tó bá kú jù lọ́nà ojú àti ẹ̀sẹ̀ o bá ti fẹ́ràn lọ́wọ́ ìdí ẹ̀ náà ni ọ̀ ṣe jìnà sí ìtọ́lọ̀ kórìíra ìdí bó bá ṣe jìnà sí ìtọ́lọ̀ kórìíra lọ́ ṣe súnmọ́ lọ ẹ̀ ayé ìjọsọ fún ọ fún ọ ọ lè kú látara ẹ̀ wà náà ni bàbá ní ìpìlẹ̀ ìdíkà kórìíra tọ́lọ̀ kórìíra orígun kan sí ní inú orígun àjùsọ́kà tọ́lá láti àná ọ̀lára mẹ́kánà àbímà ipò rẹ̀ tó ní pé ẹ gbọ́dọ̀ fẹ́ràn iṣẹ́ tí ọ̀tá iṣẹ́ iṣẹ́ kìfèrí ṣe iṣẹ́ kìfèrí àbá ní ọ̀nà iṣẹ́ kìfèrí àti òun ní kọ́ mọ́ báwọn ẹni rí ṣe kọ́ mọ́ fẹ́ràn ẹni rí wọn àdáàdì ní kọ́ mọ́ kó ìlọ bá kékeré ṣọ̀tá ẹjọ́ bá ní ara àwa ọ̀fẹ́ nìkan sọ táwọn ọlọ́run sọ àwọn tó gbọ́dọ̀ fún lọ́rẹ̀ ó àkàtà tu ìnáma wà ní yókù mọ̀ lọ́rùn ọ̀rọ̀ sóòlù fún ọ̀lẹ́dínà àmì ọ̀lẹ́dínà ìpínlẹ̀ sọ́lá ti tún lọ gẹ́gẹ́ ọ̀hún ọlọ́run ti ló gbé yá ẹ̀lẹ́dínà àmì ọlọ́run ní kọ́ máa wọ̀n kan lọ́ta ìwọ́n tó gbé òwò lẹ́bọ̀ lọ́ta ọ̀hún wọn lọ́ta ọ̀tá tí wọ́n jà lójú ọ̀nà fún ọ̀tá fún ìfá wọn ṣe lọ́gbọ́n dín nìkan pẹ̀lú ẹ̀sìn ọ̀tá fún ẹ̀mí tó jẹ́ wọléwọ̀dì kí ni ní tajà kò nira lọ́wọ́ kì í ṣe pé ìwọ́n tajà ó wá náà fẹ́ràn ọ̀dún tà rárá kódà tó wà ládùúgbò kan ó ti ṣe dáadáa ṣùgbọ́n lẹ́bù tí orí kan bá sí mọ́ ẹni tó ọ̀kọ̀ọ̀kọ́ pè kó wá gbà ní orí náà mùsùlùmí ẹni tọ́jọ́ máa rí ní pọ̀ ń gbogbo ògbà tẹ́jọ́ máa gbé tẹ́jọ́ máa sùn tẹ́ máa fọ̀rọ̀ lára ní oríjòun torí pé lọ́wọ́ wá ní fọ̀rọ̀ lọ́ọ́dẹ́jọ́ ń ṣe bẹ́ẹ̀ bí ọmọ fi fìdí náà lọ́ọ́gbẹ̀yìn àti tó ń bá wá ń bọ́ tó wá ń bá màá ní bá wá ń bàánú rẹ̀ ṣùgbọ́n mo fẹ̀sùn kó fún òkú ṣàlàyé ẹ̀sìn mùsùlùmí àìnítàrà ẹ̀sìn náà tí wá dárún wa lọ́wọ́ lọ́pọ̀ sàrùnwà àbá ni ìmá bára ẹni sí nítorí ọlọ́run ìmá kódù ẹ̀rẹ̀ nítorí ọlọ́run ìpìlẹ̀ kányó nínú ìpìlẹ̀ la ilaha illallah tó pé ìtumọ̀ la ilaha illallah òun ni pé kéèyàn kó pa bọ́sẹ̀ kúrò ní gbogbo nǹkan táwọn èèyàn ń sìn tí a kò sọ́lọ́ ọ̀rọ̀ àlá. àlùbàrọ̀ ẹ̀ kéèyàn kó pa bọ́sẹ̀ kúrò ní gbogbo nǹkan tí wọ́n ń sìn nílẹ̀ yẹn ọlọ́ وَالدِّينَ ثَامِنُهَا كُفْرَانُ مِنْكَ بِمَا سوى الإله من الأوثان قد أُلِهَا. الشيء الجليل. وزيد ثامنها كفران منك بما إذن كفران منك بما سوى الإله من أوثان قد غلها سوى الإله من أوثان قد غلها إيه قد شكل في ريتك من كتلون أصبر فانشي ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة ẹni tó bá ẹ̀jẹ̀ mú ẹni tó ní tó kó ṣe ìdíje ní òun ní bá wọn ṣe torí náà ọlọ́ọ̀bá aláàbùsàn wọn la ilaha illallah ọlọ́run wí wa nínú suratu Nahl ó ní jẹ́ dáa ọgbọ́ àwọn òjíṣẹ́ ní pé a ní lọ́ọ̀ ẹ̀sìn ọlọ́ọ̀bá allah gbogbo táwọn èèyàn sìn àtọ̀hútù ní kúlù máa yóò bá dùn jù nílá ọ̀húwà rọ́ọ̀bì gbogbo táwọn èèyàn bá ń sìn lèèyàn lọ́n sínú jẹ́ náà sí ìjọsìn tọ̀hútù ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí máa jẹ́ kí mọ̀ aláàtàkì mọ̀ àdáàtì pọ̀rọ̀ fún yàn ò pé gẹ́gẹ́ bà pé anáhà áwùjọ kò rọ̀rọ̀ ìmọ̀ kéèyàn gbà pé ibi tí máa ń kó ṣe ga dé ibi tó ti ga jù lọ́bẹ̀ ni pé kò mọ fẹ́ràn yẹn torí ọlọ́run kò mọ báyìí ṣe torí ọlọ́run tó o bá ti kórìíra yẹn o kórìíra yẹn torí ọlọ́run àtàǹtajà táwọn rajà ẹ má ṣùwà gbọ́gbà ni ẹ má tajà ń lu níkì ìlú dàgbé ṣùgbọ́n ọgbọ́dọ̀ jọ hàn ọgbọ́dọ̀ jọ mọ̀ pé gbogbo nǹkan jẹ́ ń ṣe ní límìtì ó ní límìtì o ó ní límìtì o kò gbọ́dọ̀ jáde lẹ́nu rẹ pé kèbèrè dájú mùsùlùmí lọ ọ gbọ́dọ̀ dán o rárá o kèfèrí yẹn ẹ̀ẹ́gbẹ̀gbá mùsùlùmí sì ló níwà dára tó wù mí mo bá ti di mùsùlùmí kìí ṣe pé kọ wá máa sọ pé àkóyà ah, àwọn kèfèrí yẹn dá rárá wọn wá máa sọ pé ìwà yìí náà ah, ẹ̀ẹ́bá ti di mùsùlùmí kò wọ́n láì mùsùlùmí ló níwà tí mùsùlùmí bá ń wà tí ọ̀dà wọ́n á lọ sí ah, àwọn kìbìrí náà máa ń wà ẹ̀wọ̀ tó fi nílẹ̀ yìí torí pé mùsùlùmí òun ló dáa jù ní gbogbo yìí bẹ́ẹ̀ ọlọ́run ní ọ̀láyẹ̀kẹ̀ ọ̀hún khairun wí dáadáa ọ̀láyẹ̀kẹ̀ ọ̀hún ẹ̀nà ọkọ̀ tó máa tèmi fún mọ́ láìsí jùlọ àwọn tèmi ah! ní rẹ̀ àà ọdún orí pé ní wọ́n jẹ́ ẹ̀dá mùsùlùmí ẹ̀lẹ́ wọ́n ilé ìgbà wọ́n ibi tí ìgbà ṣọ́ra o ṣọ́ra rẹ̀ ọ̀sùn ìyẹn máa pè wọ́n ní ah! ẹ̀bá bí mùsùlùmí tó wọ́n wá ní ẹ̀bá ẹ̀jẹ̀ fi wà kẹ́yẹ̀ lépa rẹ̀ ṣẹ̀nà wá wà wọ́n gbọ́dọ̀ gbé kéde ilé mùsùlùmí lórí ọjọ́ òun kódà mo bá ń rajà lọ́dọ̀ kìkì máa ní ọmọ rà á ṣùgbọ́n mọ́jọ orí bọ́ bọ́lá fún òjò mùsùlùmí lọ àwọn èèyàn máa ní challenge ẹni tí ń tajà mùsùlùmí ń ta sí ìdí ìbò bá ti ń bá àwọn èèyàn bí èdè ìbò tajà ìbò yóò máa ta ó sì ní ìdílé ọjà lẹ́yìn ọmọ àwọn owó máa ní ten thousand fún lè ta seven thousand torí wọn ní gẹ́gẹ́ mùsùlùmí lòun wọ ọmọ ẹgbẹ́ tó lè dín bẹ̀ náà ìgbà ìlú bóòlù wọn mùsùlùmí ò jẹ́ wá sí láti ìgbà wọ́n sì ní mùsùlùmí ká máa fẹ́ràn ẹwà ní kọ́lẹ́jì rẹ̀ ẹ̀rà lọ́dọ̀ rẹ̀ ẹwà sọ gbútọ̀ anyáwá báyìí ẹwà bí tó mọ ibò ìdí ń rà ẹ má fọ́ọ̀sù wa lọ́sọ́dọ̀ rẹ̀ ẹwà bí tó ìdí ń rà tó ìdí ń ta kékeré àwọn èèyàn pọ̀ táwọn kó wà lọ́sọ́dọ̀ yìí tó jà sí iná bá wálé nígbà tó máa ní ara òun ìwà ní mùsùlùmí ní ti ọgbọ̀ ẹ̀ lọ bá tí ọba sí ẹ̀rọ tó bá ti pé yín ẹ̀rọ tó bá ti pé yín ṣùgbọ́n ẹ̀kọ́kọ́ jẹ́ kí mùsùlùmí mọ̀ pé to buy from me kò ní ọ̀fẹ́ mo gbọ́ yín yín bá wọn ní ọlọ́run ní dáhùn wọn. ẹlẹ́ẹ̀kejì òkè ànábì sallallahu alaihi wasallam sọ pé ibi tó bí ga jù nínú àwọn gbòǹgbò ẹ̀sìn yìí tó bí jẹsẹ̀ múlẹ̀ jù òun ni pé kí ẹ máa fẹ́ràn ẹ̀yàn kọ́ máa bá ẹ̀yàn ṣe pọ̀ kó sì máa kórìíra ẹ̀yàn àti máa báyẹ̀ ṣe pọ̀ nítorí ọlọ́run nìkan alhubbu lillah pẹ̀lúbùdù lillah kí ẹ máa fẹ́ràn tó ọba fẹ́ràn torí ọlọ́run ó sì máa kórìíra ẹni tó ọba kórìíra kí èsì tó tó jẹ́ nǹkan nítorí ọlọ́run nìkan kò jẹ́ mùsùlùmí ọjọ́ fẹ́ràn nípa ríra rẹ̀ gbogbo ẹni tí ọba ń báyẹ̀ ṣe torí ọlọ́run ó sì ń kórìíra ẹni tó kórìíra torí ọlọ́run ẹni yẹn máa tẹ́sí àdùn gbàgbọ́ èmi eléni àtẹ́júṣe wà sí gbà nígbẹ̀ ìmọ̀ súnmọ́ alùpàpọ̀yìn alùpàpọ̀yìn sì ṣe júwe ó kọjá ara yìí tó ń bá ọ̀rọ̀ ẹ̀dùn ó kọjá gíníkà kò ṣe júwe òjìdánù ní ẹ̀sùn tó òjìdánù ìgbè feeling tó ẹ pé àwọn èèyàn wọn ló fún ilé ìyá ó yà á lè fi ilé fún òun ó sì máa rẹ́ni pé èmi mọ̀ ń bá mi ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ẹ̀kún inú sọ́rọ̀ tó yà á wọ́n fẹ́ pààyàn أدرك آه يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين wọ́n fi lọ ah, wọ́n ti mẹ́ta ẹ̀fọ́ obìnrin ẹ̀ inú wọ́n bí wọ́n sí sí wọ́n wọ́n fáyé lè fún yẹn ọlọ́run jẹ́kọ̀ọ́ máa rí bí tó lọ inú rẹ̀ wà máa dùn àwọn ìlú ọmọ ògbà tí ábìnrin ò lè júwe torí bẹ́ẹ̀ni ó máa rí bí ènìyàn ó máa rí agbọ̀dẹ̀lẹ̀ ó máa rí àti kí ló ṣẹlẹ̀ gbà títí àwọn àfẹ́ fọ́ ìyàwó rẹ̀ ọ̀bìbìnrin ní ìrìnjà kàbẹ́ ìjà ìrìnjà ونجني من ọmọ jẹ́ ọdún máa rẹ̀ nínú ọmọ bí ẹni tí ó wọ́n jọ pàtí sí ẹ̀jọ́ ti dúró nígbà òun rí ẹ̀tọ̀ sí tí wọ́n rí náà agbìn òṣè júwe lẹ́gbùsì ẹni tó bá wà nínú ẹ̀yìn máa ṣe yìí nígbà wọn máa jẹ́ ìrìn tó ní pé kí tọ́lọ́ nìkan máa wù ẹ́ kò sì máa kó ìra wọ́n máa ń yẹ fún bí tọ̀ wóòtì wọ́n kí ni ó ọ̀yọ́ lè lẹ́tọ́kọ̀ ní ṣẹ́ṣẹ́ ṣẹ́ṣẹ́ ẹni tí ó rí wọ́n agbìn yẹn àbí pé kó náà ti dínkù ńláńlá lẹ́nu yẹn orúkọ rẹ̀ ò ní parí ipò tó wọ́n ò ní kò ní lọ́mọ ẹ lọ́wọ́ tó bá ti ní tó bá ní ọlọ́run bí ọdẹ bẹ́ẹ̀ tó bá ti ní lẹ́yìn ọmọ ọgbẹ́ máa nàbí náà wọ́n sì dì iná ṣọ́ọ́dà ìwà sọ́ọ̀lì ṣe wàá tún náà ọ̀la ìgbà rọ̀ sí kọ́ pé ọ̀bá ti ipò olóso bọ́lọ̀ ọmọ kan ànáyìnwá gbọ́kùnkùn ọwá ẹ̀gbọ́ ti gbọ́ ọwá náà lẹ́yìn àwọn ànábi gbọ́ ẹ̀wọ̀ náà ipò ti dúpọ̀ lọ́wọ́ wọn lápò gbogbo àdúgbò tó ga lálùkìyà náà nínú àlùjẹ́nà nínú àtọ́ pẹ̀lú àwọn tó yọ́nú sí tó adùn yẹn kìí ṣowó nìyẹn fi ń rí tí wọ́n ń ṣe dáadáa kán máa ṣeré wájú rẹ̀ bàbá tó ti di ọmọ ọmọ náà tó wá dé àwọn náà tó ń ṣeré tó a máa ṣàlẹ̀ àmìlẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ tí ta ìlú tí bàbá tó pariwo kò lè yé wọ̀ òun rí tó dùn máa ń nínú àìbẹ̀rẹ̀ kan ó kan ní oṣù dáàbì yẹn wà ẹlọ tí ò ti bímọ ògbẹ́rọ̀ ọmọ àti wọ́n béèrè fọmọ ọlọ́dà gba àdúgbò ẹ̀fọn tó bá rí gọbẹ́ mọ́ bí ó ti mọ kára ẹ̀wọ̀n ní kí wá ní ah, tí wò mọ nílé jọjọ́ ọmọ ẹ̀ lọ́rọ̀ bá jogbo ẹ̀ ọ̀dọ́ fún tọ bá tí lè fọwọ́ kan ọmọ gbogbo ọ̀kankan ọlọ́nà gbogbo wọn sàbà gbogbo àwọn abápátá Ànábì sallallahu alaihi wa sallam wọlé tó bá ní ìṣesí mẹ́ta kan yóò tẹ ìtàdùn gbọ̀gbọ́ ìṣesí mẹ́ta kan adùtá ń júwe ìdára lè júwe tí bá ti ń sọ lọ nínú ẹ̀ o ní pé máa ń kára wọ́ọ̀hù ọ̀rọ̀ tó lọ àbà ilé ìrìnà tí wà fún ẹni tó bá fẹ́ràn ọlọ́run ju anybody lọ anybody tó ẹgbọ́ lọ ló fẹ́ràn dé ìsọ̀rọ̀ ẹnu látàn táwọn lóhun anybody lọ ẹ̀kejì nígbà tó bá tún o wà fẹ́ràn ẹ̀yìn ẹ̀ gbólówó lọ́wọ́ àbọ̀ mọ̀wé àbọ̀ fà àbọ̀ rẹwà àbọ̀ rẹ̀ nù ẹ̀dá nítorí tọ́ tó ṣe fẹ́ràn méjèèjì ní ìsìn àbí nítorí ànábì sallallahu alaihi wasallam ẹ̀kẹ́ta ti yọ ti iná rè ní ọ̀sán gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò kó ìra aṣẹ́ kìfèrí àwọn tó fẹ́ jọ yẹn tó wọ́n bá àwọn ilé ní ọ̀pá ní wọ́dá tó wá sá fún wọn tí sá fún wọn gbà change àdúgbò sá fún wọn change style rẹ bó ṣe ìwọ tẹ́lẹ̀ tó yẹ pé ó ní bó ti máa ń rìn àwọn change aṣọ tó ah, one don be as far as i think you echo láàrin wọn náà

òun ní júwe pa àjẹ́ ni ọlọ́run ìmọ̀ mú àwọn mùsùlùmí lọ́mọ ìyá òun ní júwe pé yàn dáadáa ni wá ìmọ̀ mú àwọn ọ̀tá ọlọ́run lọ́rẹ̀ẹ́ ó ń júwe pé ìhànà abẹ́ dọ̀tá ọlọ́run ọlọ́mọṣùwá lọ́tà rẹ̀ ọlọ́gbọ́n láàárọ̀ ìbọ́nà kò fi yé wa wọ́n tó lọ́gbọ́n àwọn ọ̀sẹ̀ lọ́mọ وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته